ربك الأعلى وقل يا أيها الكافرون وقل هو الله أحد رواه أحمد وأبو داود والنسائي وزاد ولا يسلم إلا في آخرهن ويا أبي داود والترمذي والترمذي نحوه نحوه عن عائشة رضي الله عنها وفيه كل سورة في ركعة وفي الأخيرة قل هو الله أحد والمعوذتين وعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال أوتروا قبل أن تصبحوا رواه مسلم witr حديث على فقه قال لي ولنا حديث عبد الله بن عمر رضي الله عنهما níbi tí anabi sọlọlá àdìsọlá sọ pé ìjàcálu àkìrọ sọlá ti fún bíláìlì wítìrọ ẹjẹ kí sọlá ti wítìrọ kọjá sọlá eléyìí tẹ kíkàn ní gbogbo orúkọ kan. eléyìí túmọ̀ sí wípé gbogbo ìtọ́nà ọba bá gbà fún wa láti mú wa nínú àwọn nàwa tó sọ̀rọ̀ ní òru àyè wà fún wa láti kí wọn àyè wà fún wa láti mú àwọn láti wá lóru ṣùgbọ́n màdá gbogbo ìtọ́nà ọba gbà fún wa láti mú ká sojú kòkòrò láti rí pé wítìrì ńkọ́ ńlá ti kàn ká sojú kòkòrò láti rí pé wítìrì ńlá ti kàn ìjọ́àlú àkìrọ̀ sọ̀lá ti kùn bẹ́lẹ́yìlì wítìrọ̀ kájẹ́ kí sọ̀lá ti ti gbẹ̀yìn ní òru kọjá sọ̀lá ti wẹ̀tù eléyìí kádà lórí ẹni tí kò fẹ́ sùn kò tó di kókè sọ̀rọ̀ àti wọ́tì ó sì tún kárí ẹni tó sùn kò tó di kókè sọ̀rọ̀ àti wọ́tì ẹni tí ò fẹ́ sùn ṣáájú kó tó kí sọ̀rọ̀ àti wọ́tì nítorí ìbẹ̀rù òun lè má lè dí lóru kó kí sọ̀rọ̀ àti wọ́tì kò tó di kó sùn lẹ́yìn tí a bá ti kí sọ̀rọ̀ àti wọ́tì rìkan tọ́lọ́ wọn bá gbà pé ká tún jí lóru a gbọ́dọ̀ kí wítìrì yìí má pẹ̀lú pa àti kí òun náà sì ní èyí tá a ti kà yìí nínú àwọn sọ̀rọ̀ wa yẹ́sẹ̀ máa ti wá mú sọ̀lá tó wítìrì wá tọ́jú sọ̀lá tó mú wá gbẹ̀yìn lóru tí tọ́lọ́ bá gbà pé ká jí lóru ṣé àyè wà fún láti mú sọ̀lá mí wà fún.

bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìgbà wa fi hàn látọ̀dọ̀ àná ìṣòwò àìsílẹ̀ pé dáná bí wàá tó kí ta a máa kí rákà lẹ́yìn wa a máa kí rákà méjì lẹ́yìn wẹ́tì torí ẹ̀ bí dáa ṣàlàyé rẹ̀ á ní ìdílé lẹ́yìn tọ́ka sí wípé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ àti tó o bá jí lẹ́yìn rẹ̀ tó o tún fẹ́ yẹn náfìlà míì kọ́tà ti mọ̀ pé o tún ní tún wíṣìn míì. ibi tá a ti mi lẹ́yìn òun náà nìṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí pé ànábì kì í takọ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ lórí ìtọ́ba ní kí wọ́n ṣe. kíkí tí wọ́n kíra ká méjì lẹ́yìn wíṣìn ó fi hàn pé káà náà tó bá fẹ́ yẹn náfìlà míì lẹ́yìn wíṣìn kò sí ní tó burú mbẹ́. Bukhari àti Muslim ló gbà wá. ìjàlù ákìlọ̀ sọ̀lá ti kún bí lẹ́yìn wítrọ́ sílẹ̀ ní ti pẹ̀lú ẹni tó ń kí sọ̀lá ṣẹ́fàán ṣẹ́fàán ṣẹ́fàán pé kọ́ parí rẹ̀ sí wítìrì ni. àbí ìjàlù ákìlọ̀ sọ̀lá ti kún bí lẹ́yìn wítrọ́ ẹ̀ bá ti ẹ̀ má ti sọ̀lá tó kankan ẹ̀ dá ti rí pé mú sọ̀lá tó wítìrì wá ọgbẹ́yìn sọ̀lá wá tó yín. اجعلوا آخر صلاتكم بالليل وترا ثم اجعلوا آخر ما تأتون به من الصلوات في الليالي وترا pé gbogbo ntẹ máa kí gbẹ̀yìn àwọn sọ̀là wá ti tẹ̀ máa mú wa lóru ẹjọ́ jẹ́ wítìrì eléyìí jẹ́ tẹni tó jí kírun lóru. àbí tùmọ̀ rẹ̀ ni pé اجعلوا الصلاة التي تأتون بها آخر شيء في الليل وترا في ẹjẹ ọjọ pé sọ láti wẹtẹ olùpín tẹsí káyìn lóru ọba àwọn kírun mi ìtajú ẹ méjèèjì lọkàlì ọkàlì tẹni tó ti jí kírun lóru tẹ́lẹ̀ jọ kí wẹtẹ rẹ ọgbẹ̀yìn rẹ ọkàlì tẹni tó ti jí torí kankan méjì wẹtẹ rẹ lọ àwọn méjèèjì lọ bá wí èkìní kejì wọn wọn sáré pé táwọn ti gbẹ̀yìn ní kíni sọlá tó lè. ṣùgbọ́n orin ti ń bẹ lára àwa tá a máa jí kí wítìrì nìkan tí sọ̀lá wá sí mi ò ní síwájú ẹ̀ kò tó di àwọn ẹrú ọlọ́run tí sọ̀lá tó tàhájù tí ó síwájú kò tó di fún amú wítìrì wá. ẹni tó dìde dúró kírun fọlọ́ láàrin wákàtí kan kò lè dàbí ẹni tó dìde mú sọ̀lá tó wítìrì wá láàrin ọpẹ́ jù ìṣẹ́jú mẹ́wàá wọn ò lè dọ́gba torí ẹ ẹ ti ká wa ẹsẹ́ǹdì tiwa náà kọ́mọ̀ náà ná lórí wíṣírì lásán má ẹ ti ká sí sọ̀rọ̀ àti sáájú ìyàmú lẹ́yìn kí ló ṣe dára wa kí máa dá sánsán tá a máa kí sáájú nínú Ramadan ìyàmú lẹ́yìn ìwádìí lórí kí tí Ramadan bá ti lọ níṣẹ́ ní kí a máa bẹ ikú Ramadan ti kórè lọ màmá abákéyà ilá máa kọ́dà àlèmtọ́m kò sí tọ́sí fún àbíntẹ́yìn náà ti mà àwọn òrìlà níṣẹ́ ló ti yẹ ká kárí pé gbogbo ọjọ́ ayé wa là ń lò dáadáa torí pé kú mbẹ. اجعلوا آخر صلاتكم بالليل وترا eléyìí fi hàn wáyé pé àkókò wítìrì náà lálẹ́ ṣùgbọ́n alẹ́ yìí ó ti bẹ̀rẹ̀ láti gbà bá ti wọ̀ àwọn àti sọ pé ètò mo ti ṣe ní sọlá wá sí lónìí ti tó lẹ́kìn kí wítìrì ní ìsìn magrib ti wọlé wítìrì bá wọn sanra rẹ̀ bẹ̀rẹ̀ ó gbà tá a bá tó kí sọlá tó lọ ìṣá látẹ̀yìn àkókò sọlá tó lọ ìṣá فطعم حديث الطلق ابن علي رضي الله عنه وامواه ولم قلت انا محمد صلى الله عليه وسلم يقول لا وتراني في ليله رواه احمد والثلاثه وصححه ابن حبان ابو داود النسائي الترمذي عنوان في ذلك ابن حبان يذكر حديث صحيح ولا رسول الله سبحانه الله عليه لا وتراني fi lẹ́yìnlẹ́ kò sáyé amúwítìrì méjì wá lóru kan o a ṣe sọ̀láàtù wítìrì méjì lóru ẹ̀yọ kan káṣí kankan tó sùn kátó ṣe ìgbàdá bá dé lóru pékin kò sáyé láàwé tí fi lẹ́yìnlẹ́ wítìrì kan náà láti lóru kan torí pé tí tó bá ti lè pé méjì lóru kan tí ò ṣe é pín fún méjì yóò di nọ́mbà tó ṣe é pín fún méjì ẹni tí wọn máa ń kíra kàtà ní wọ́sẹ̀ tí wọ́n ti kọ́kọ́ kíkà kó tó sùn ó tún tí ó tún kíkà tá a fi kátà wá fi kó kọ́ di mélòó méjì méjì sì ṣe é pín fún méjì bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n máa ń kí mẹ́ta mẹ́ta ò ṣe é pín fún méjì kọ́ mẹ́sẹ̀ kù ó tún wá kí mẹ́ta míì fi kún ó di mélòó ó di mẹ́fà mẹ́fà ṣe é pín fún méjì kó tẹ̀lá wítìrọ́ọ̀nì fi lẹ́lẹ́ àti kí wítìrì méjì lóru kan ẹnìkan kírun lẹ́yìn máa ó kí sọláàtì wítìrì lẹ́yìn máa nínú Ramadan ó tún á jí lóru pàtó tún jí lóru ó tún kí ó ní oore kìí torí pé títí náà sọ ni kó o gbọdọ̀ mú wítìrì méjì wá ní òru ẹ̀yọ̀ kan kan náà nínú kọjá pé o ti kí pẹ̀lú tọ́ba tó wá sí lóru gbogbo sọ̀lá wá sí tọ́ba mú wa kò ní sí wítìrì nínú ẹ̀ àbíkọ́jẹ́ pé ńgbà tí imam tẹ́jọ́ kí wítìrì kàkà kí wọ́n sálámà ọ̀ sálámà níṣẹ́ ló dìde ló tún ti rákà kan fún un torí kìí sàníyàn wítìrì ni wọ́n fi kì í òfin rákà kan fún ti imam yẹn ó di shepherd sòtò wá di lóru tó bá di lóru ìgbà náà ni wọ́n sẹ̀sẹ̀ wá mú sọ̀lá tó àlùwẹ́tìrì tẹ̀ eléyìí ọ̀gbọ́n ṣùgbọ́n láwé tíránì fi láyìlẹ́ àti fi wítìrì méjì lóru kan o ẹnìkan á sọ pé àdìsí yẹn níta àmọ́ ẹsẹ̀ lójoojúmọ́ ọtí tako anílọ́nà o ó nítorí pé sọláṣí mọ́gìrì wítìrì wọ́n sọ̀rọ̀ àtúnwétìrì wítìrì wétìrú padà wétìrú ó di kíni wétìránì àná ìsọpẹ́lá wétìránì ìdílé yìí ìwọ láàmú apárẹ kọkàn àní parẹ gẹ́gẹ́ bí ma Ibn al-Qayyim rahimahullah sálà yìí tí sọláàtì wítìr àsọláàtì mọ́kùrì tó bá jẹ́ wítìr ọjọ́ wítìrù fáwọn as-salawatu al-mafruḍa ilé ìtàmúwa ní ọ̀sán ni ọjọ́ wítìrù fáwọn as-salawatu al-mafruḍa tàmúwa lọ́sàn ẹ bá ní wò ó àwọn sọláwàtì tá a mú wá lọ́sàn àwọn wo ni sọláàtù sọbì sọláàtù bọ sọláàtù làásù lẹ́yìn rẹ̀ ni magre magre bìjẹ wẹtúrú wẹtúrú sọláwàtì nàhà wẹtúrú sọláwàtì nàhà ọjọ wẹtúrú fún gbogbo àwọn sọláwàtì àti fọsánkì òhun kúmá wẹtúrú fàrí wẹtúrú fọrọ ìbìnrin àbí wítúrù nàwáfílì wítúrù fọrọ tura ní Ibn Qayyim wà tí ń ṣe àlàyé ij'alu akhira salatikum bil-layli witra oníkẹ́ bí akhira salatina bin-nahari ayé as-salawati al-mafruḍa bó ti ti jẹ́ witra iná ni wọ́n á ní kí akhira salawatina lin-nawafili kó náà tún jẹ́ witra àwọn salawati wa tó jọ́ra yẹn lọ́sàn-án apárí ẹ̀ sórí lóru bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé àwọn sọ̀lá wà tá a bá mú wá tó jẹ́ náfìlà ẹ jẹ́ ká jẹ́ ti parí rẹ̀ ọjẹ́ kínní sọ̀lá àtúnwẹ́tì àdàbò tó jẹ́ mbẹ́. torí ẹ̀ àti láwù ìtìránì àti ìjà àlọ́ àkìrọ̀ sọ̀lá ti kùn bí lẹ́yìn ìwé tìrọ̀ gbogbo àwọn tí wọ́n mú sọ̀lá wà tìyẹn wà lànà bí bá wíwò àwọn tó jẹ́ mùsùlùmí tí máa pààyàn lọ. yàtọ̀ sí wọ́n tó ti pé ká ilẹ̀ ti ta òhun ní ìsìn àti sọ̀lá àtúnwẹ́tì ìjà àtìrọ̀ ọdún márùn-ún báyìí <laughs> pé láwọn oṣù Ramadan nìkan ni a wàláhì khasara khasara tó tojú hàn ní kọ́lọ̀ mọ́jà wo nípìnlẹ̀ ẹ̀ torí ẹja gbìyànjú pé kí sọláàtì wítìrì àti ṣeré àti sọ yìí pé ìmáàmù kan náà àwọn ìmáàmù ó tẹ̀ lọ́rùn ẹ̀ ní ẹran alẹ́ tí ó kọ́ rẹ̀ ìmáàmù Abu Hanifa rahimahullah wọn lọ́rùn ẹ̀ tó wáyé ká mọ̀ sí ráàyè. sẹ́yìn ká máa fi ṣeré ọ̀yẹ́ o torí ẹ̀ ilé ìjẹ́bù tó tẹ̀lé كان رسول الله صلى الله عليه وسلم سب... يوتر بسب اسم ربك الأعلى وإن كان النبي صلى الله عليه وسلم سما فيك صلاة الوتر ما سبح اسم ربك الأعلى نهي فاتحة نرك على فقر قل يا أيها الكافرون نرك إليك نهي فاتحة قل هو الله أحد نهي فاتحة نرك إليك إمام أحمد أبو داود النسائي أو نواب جاري وزاد النسائي واسع لكل رواية يقول ولا يسلم إلا في آخرهن anabi esi sálámà nù sọlá tó wí tìrì rà tó bá pé mẹ́ta yẹn kí rákà mẹ́ta sálámà mélòó sálámà síbẹ̀ là anabi ọ̀sọ̀rọ̀ bá àṣọlá máa ń kí sọlá tó wí. tẹ́lẹ̀ bá yé wa a rí pé adéṣe yìí ń tọ́ka sí kíláàmù akégan nù sọlá tó wí. tó bá ti ké fáńtì àdéhùn rákà sèpikà ní báwọn náwó wíwá fún àwọn wà á ní sọ́dọ̀ àwọn ará ta wọ́n tẹ pẹ́lẹ́ má gan pé ẹ má fi ṣeré níta náà bí máa ké mbẹ̀ gan kẹ́kẹ́ rí pẹ́ẹ́n ké mbẹ̀. pẹ̀tẹ̀lẹ̀ jẹ́ pápá kan náà olùmọ̀ tó sọ pé ìbẹ́ nu pàǹtẹ̀ lé súnà yẹn ká fi ilẹ̀ lẹ́ẹ̀kan láàrin ká lè bá a fi hàn pé súnà ní kí sọ̀rọ̀ mo rò pé ẹ̀yà tó ń bọ̀ bá ti wo wọ́ ọmọ ojoojúmọ́ sẹ́bì yìí náà ni ẹlòmíràn sẹ́wọ̀n kẹ́rù mi ò rò bẹ́ẹ̀ sòtòrí ẹ̀ mẹ́nu tẹ̀mánu sunna wọ́n fi lẹ̀ kan láàrin kó ké súra mi kẹ́lẹ́ bá a ẹ ké súra mi lónìí mi bẹ́ẹ̀ ni láti fi hàn yín pé sunna ni. tọ́ سبح اسم ربك الأعلى نرسى لك قل يا أيها الكافرون نرسى لك قل هو الله أحد نرسى كتاب الإمام النسائي أواني ولا يسلم إلا في آخرهن onígbà tó bá pé rákà mẹ́ta ńlá nàbí tó máa sálámà eléyìí àlàyé ọ̀nà sani nínú ọ̀nà tá nàbí máa gbà kí wíṣọ kákí rákà mẹ́ta yẹn lápapọ̀ káwá sálámà kan fún wa eléyìí túmọ̀ sí pé àní jókòó àní jókòó láti láàrin àní jókòó. adìdí mẹlẹ kẹta wa kótó di pa wa joko àtàyà kan sálámà kan ṣùgbọ́n raka mi lò bàtà rẹ kan. oríṣi ọ̀nà mi wọn náà ní ká ti kọ́kọ́ kí raka méjì bá salama. lẹ́yìn náà ká tún dìde ká mẹlẹ kẹta wa ká sálámà. torí de lẹ́yìn kò sí ìyapa láàrin àwọn sàbí ẹni wọn kò lórí pé ọ̀tọ̀ kákí mẹ́tẹ̀ẹ̀ta náà papọ̀ kásálámà kọ ṣùgbọ́n kákí méjì kásàtà ayá kámẹ́sálámà kátó wá ti di kámẹ́lẹ̀ kẹta wa gẹ́gẹ́ bí sọ̀láṣọ̀lù magre kátó wá sálámà eléyìí ọ̀tọ̀ kò sẹ́gbà wa tó mu wa yẹnni kíkó kí sọ̀láṣọ̀lù wẹ́tìrì ká sọ̀láṣọ̀lù magre kò sẹ́gbà wa kò sẹ́gbà wa kan tó mu wa nínú kó kí mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ìjókòó àtàyà ẹ̀yọ̀ kan kò sí sálámà kan. àbí kótó kọ́kọ́ kí méjì kọ́ sálámà kótó wá dùkú mílẹ̀ kẹta wá òtú sálámà lẹ́yìn ìjẹ́bù tó ṣe jẹ́mbẹ́. tọ́ ẹni tí o bá mi eléyìí pa lè kí pọ̀ tí lè mẹ́rin bá ti dìde lọ sí lọ́kà ni wọ́n ti subhanallah tèmi àwọn ọkàn wọn bá kí o tiẹ̀ lọ rẹ̀. tọ́ sabbih isma rabbikal a'la. قل يا أيها الكافرون قل هو الله أحد أو أوامي وأوامي لا ترى عائشة رضي الله عنها تباو حديث تسواجو أبي بن كعب لو بوا إلي ووالا تدعى عائشة رضي الله عنها أما سيكون gbogbo súra torí nínú àdéhìí ti ubay wọn lànà bí wọn kí sẹbẹ ṣẹṣẹ rabbika al-a'la níbẹ̀ qul ya ayyuhal kafiruna níbẹ̀ qul huwa Allahu ahad níbẹ̀ àmà sẹni rákà kọ̀ọ̀kan ní máa ti ké kọ̀ọ̀kan àbí máa ké mẹ́tẹ̀ẹ̀ta nínú gbogbo rákà kọ̀ọ̀kan bí ubay ti sọ tiẹ̀ o lè gbọ́ ìyè o lè gbọ́ pé lẹ́yìn fatiha ó ti kú ẹ̀sẹ̀bẹ̀tì náà ó ti kẹ́lẹ́ àlà ní raka alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha raka kejì ó ti kúlẹ̀ ọ̀rọ̀ kàfírùn lẹ́yìn fatiha raka kẹta yóò ké wàlláhu àhà. láti ti sọ pé tó bá fẹ́ ti jẹ́sùn lè ṣe rà tó kí wítìrì ní raka mẹ́ta àti sọ̀gbà olójókòó wàá jókòó lẹ́yìn raka alákọ̀ọ́kọ́ wàá jókòó lẹ́yìn raka alákọ̀ọ́kọ́ kó tó di pé òjijì ṣùgbọ́n tó bá parí rákà ẹlẹ́kejì kó tó dìde lọ sí rákà ẹlẹ́kẹta kò sí ìjókòó kankan wàá dìde lẹ́ẹ̀kan náà ni torí kékeré ṣe irú bẹ́ẹ̀ wọ́n ti sọ fún àwọn máa jókòó dáná bí wọ́n bá jókòó mẹ́kí ni ọba ṣe náà àtàyà dáná bí wọ́n bá jókòó mẹ́ àtàyà ni ọba ṣe. ọ̀dà àdéhùn ti Aisha radiyallahu anha òun wá ń sàlàyé fún wa igbe ko ẹsẹ bẹsẹ ma ọdún kẹlẹ ẹlẹ wọlé ayọ gàfíró wọlé wọlé wàhù ahad wọn sọ fún anabi nke nínú àwọn àdéhùn mi ẹjọ yẹ ẹyìn o kéésì pé máa ké gbogbo ẹ papọ̀ ní wọn kà kàn o àdéhùn sáyẹn ìṣàlù wa sàlàyé lẹ́yìn wípé máa ké súra kọ̀ọ̀kan lẹ́yìn fáti àníraka kọ̀ọ̀kan ni ibẹ̀ láti mọ̀ ìpínlẹ̀ máa ké fáti àníraka alákọ̀ọ́kọ́ wọ́n ké sẹ́bẹ̀ẹ́sì mọ̀rọ̀ bíkẹ́lẹ́ àlàlé tọ́lákì pàṣẹ araka kejì kí ni wọ́n kéde olùyà yọ̀ọ̀gà tó tọ́lákì pàṣẹ araka kẹta kí wọ́n kàlẹ́ wàlláhu ahad àti mu'awwadatayn nínú àdébì àyíṣà nù pé àti kúlíyà kúlíyà a'udhu bi rabbil falaq àti kúlíyà a'udhu bi rabbin nas a bàbá mà dáa pọ̀ tó bá ti pẹ́ gbà wáyé fẹsẹ̀ nílẹ̀ wọ́n lọ lẹ́ẹ̀ ẹ̀ma bí tó ti lẹ̀ àfikún kó làwọn tó rọ̀bì falak àti kó làwọn ògò rọ̀bì náà bí ẹni títí ń kírun pẹ̀lú rẹ̀ nínú ọ̀gbọ́n à wípé gbogbo wíìtì fẹ́ máa ń kí kúrò wọn lọ́wọ́ náà lókè lẹ́lẹ́kẹta ẹ̀ sì fẹ́ òkú ẹ̀ bá ìdílọ́kùn lọ sẹ́yìn àwọn bàbá bàbá wọn wọ́n máa kí kúrò lọ wọ́n tún kí kúrò àwọn falaki wọ́n tún kí náàsì kí ló dé tí kìnnìbìtì ẹ̀yìn ẹ̀kẹ́ nìyí. Eh, irun bá bàjẹ́ kọ̀bàjẹ́ wa ẹ̀hẹ́n ó rí sábàbí sábàbí nìyẹn tó rántí máa ń kẹ́kọ̀ọ́ kọ̀ dàbí ẹni tí ìkẹ́kọ̀ọ́. wà ìdá òrìfẹ̀ sábàbù bàtọ̀lẹ̀ làájọ sábà ti máa ń tọ́fà àbúrò fún àyà ọmọ ní ìfẹ́ kan tó fi ṣẹlẹ̀ kí lọ́ọ́ àyà ní yóò dé sí kú sí ọ lẹ́nu ó túmọ̀ sí pé ńgbà máa ń kò ní tó máa béèrè máa. ẹgbà wa tó mú ti àwọn súrà mẹ́tẹ̀ẹ̀ta yẹn wa sẹbẹ sẹbẹ ẹsùn ọ̀rọ̀ fìkà ẹn kúrò ayọ ọgbà fún mi kúrò wọn lọ́wọ́ ahàn ọfẹsẹ ní rẹ dáadáa ọfẹsẹ ní rẹ dáadáa yàtọ̀ sí ìtọ́sọ kúrò yá ayọ alkaafi kúrò àwọn rọbìn náà àti kúrò àwọn rọbìn fàlà wọn ní ọ̀nà tó gbà wọ́n lẹ nítorí xɔfé aljazari àbí xɔfé. Al-Jazari ìmọ̀ náà tó gbà wá wọ́n lé ní ẹ̀ tó lẹ́nu. àwọn kẹ́sì tó sọ gbogbo ọwọ́ míì tó yẹn wọ́n tún kọ́ ọwọ́ míì tọ́ ọ̀lẹ́ tó etí ọ̀lẹ́ rárá wọn nípa rẹ̀ ọ̀lẹ́ lọ فليه تمسك في كلامك سبح اسم ربك الأعلى قل يا أيها الكافرون قل أعوذ قل هو الله أحد يعني كنت واو كيف أجل سبح إلا يا فا أوكي كان وتي كان وتي هو هذا سبح بما تومي سبحان الله lọ́wọ́ lọ́wọ́ parí sọ láti ọ̀gá rẹ̀ kótó ṣiṣẹ́ bí ló ń ké ní kíkúrú ọlọ́wọ́ iná lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. ẹni tó ń bá ṣe ń kún kọlọ̀ sùn. má ṣe sọ láti nígbà tó ń pọ̀ ẹ́ kọ́ mọ́ba rẹ̀ nígbà tó máa ń ṣàdúrà ó ti pè ṣé làánú tó ń bá àtúnlá. ẹnìkan ní bá ń sùn tó ń bá ń kùn kọ́ pa sọ láti yẹn ti kọ́ lọ sí kíni kọlọ sùn torí kọ́mọ́bà jẹ́ pé ibi tó bá ti lóun fẹ́ ṣàdúrà fúnra rẹ̀ ló ti ṣe pé ìkẹ́ ànábì ti pọ̀ jù sallallahu alaihi wasallam ẹnìkan ní kí ló wà mí tó bá ṣépè ṣé bára rẹ̀ náà ló ṣépè fún a torí bil mu'minina ra'ufur rahim bẹ́ẹ̀ lọ́wọ́ ròyìn ànábì sallallahu alaihi wasallam torí ẹ̀ سبح اسم ربك الأعلى أسسوا الإمام النووي رحمه الله له كتاب الأذكار وسأل يتوقع به ẹmọ sàlàyé ẹmọ sàlàyé jẹni tí ò ní ká àwọn súra yìí lórí rákà kọ̀ọ̀kan nítorí láti gbogbo nǹkan wọn lọ́dọ̀ àti sọ́lá àti sọ́kí bẹ́ẹ̀ lánàá ti ká máa ṣe bẹ́ẹ̀ ọ̀dà rẹ̀. ṣùgbọ́n mi ń tẹ̀lé àmì sùnà ọ̀nà ìpínlẹ̀ kan láàrin ká rọra kàkẹ́ súra mi nà bẹ́ẹ̀ bí ẹ̀kan lọ́dún bí ẹnìkan nù ẹnìkan ẹ dá sí sọ̀rọ̀ àti ìjùmọ̀ àyè sí ìjọ́júmọ́ sẹ́pẹ̀ ìsúnmọ́ rọ̀bìkan àná àti hal àtàkà hadith al-ghashiya bẹ́ẹ̀ náà ni ṣé súnà ni súnà ni báwo àpò bẹ́ẹ̀ ni. Allahu akbar kabira gbogbo iye owó òkè ó yẹ kẹ́ ẹ fún yín so bẹ́ẹ̀ ni bọ̀tílẹ̀ kan láàyè gẹ́gẹ́ bó tún ṣe jẹ́ pé súnà náà tún ni pé nínú sọ̀láàtù jùmùà ní rákà alákọ̀ọ́kọ́ yẹn kẹ́ẹ̀kẹ́ sùúrọ̀tàl jùmùà nínú rákà ẹlẹ́kejì kẹ́ẹ̀kẹ́ sùúrọ̀tàl mùnàfíkùn gẹ́gẹ́ bó tún ṣe jẹ́ pé súnà ní pé nínú rákà alákọ̀ọ́kọ́ kó kẹ́ sùúrọ̀tàl jùmùà ìrọ̀kẹ́ ẹlẹ́kejì kò pé hal ataka hadithul ghashiyah nínú súnà tó ní pé nírọ̀kẹ́ alákọ̀ọ́kọ́ kò pé suratul munafiqun nínú rákẹ́ ẹlẹ́kejì kò pé sabbih isma rabbikal a'la gbogbo eléyìí wà nù súnà ẹ̀yẹ kàmá kàmá mú wá síra wọn àbí ẹ̀yẹ wà tẹ̀lé ìwà nù súnà Nabi sallallahu ó tún wá wá tó eléyìí túmọ̀ sí pé àwọn akókò lọ àwọn ọlọ́wọ́ bẹ̀rẹ̀ fara kúlọ̀ àwọn ọlọ́wọ́ bẹ̀rẹ̀ náà ṣùlá bọ̀tà bá rẹ̀ tó ké sáàgbọ̀ pé yóò ti bàdí ni kí ló fà kò ní ti bàdí kí ló fà káti ẹ̀gbọ́ wò wọ́n lè fẹ́ lọ fẹnu wa rọ kí ló fà. Hmm? kí sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀

náà kò torí pé kò sí dọ́gboro nu ká ké súra lé súra kò àti sọláàtù àti sọláàtù anáfẹ̀rẹ̀ hábà ilé torí rẹ̀ wọ́n sọ pé gbólóhùn kan tí wọn ní ká wíru rẹ̀ nínú sọ́lá wíwí irú rẹ ju etí wọ́n ní ká wí lọ ọba sọ́lá tó nísàlẹ̀ ké súrà nínú sọ́lá lẹ́yìn ju súrà kan lọ́kọ́ kọba sọ́lá tó kọba sọ́lá torí kò sẹ rárá láti ń kése irú ètò àmọ́ nígbà mi tó pé ìgbà mi ìgbésẹ̀ ayé yẹn tẹ́kí lè má nǹkan lè má kírun fún yín tá a bá àwọn bébì kan ágàlè gbàgbé mọ́tà mọ́tà ayé ara ìrọ̀bẹ̀ kò máa tó kẹ́sì rà bisimilayi rahman rahim abẹ́rẹ́ nìkan náà wà lùfàjìrì àlàyé ẹ̀wọ́ ni wọ́n pé súrà tó gùn lẹ́fẹ̀ẹ́ kí ni túmọ̀ múdámàdá ní bẹ́ẹ̀ ayé aláì wálífájìrì torí gbogbo nǹkan mi wà láàyè gbígbà tí àwọn èèyàn yẹn ò àrùn kí áfúrà tó máa fi ẹ̀sìn ọlọ́run ṣeré tí wọ́n fájìrì lọ ẹ̀kọ́ òkè èwo lè tó mú wá láàyè kódà àwọn ìgbàmpù tó wà tí ẹ̀ máa ń wò wọn ìyọ́n fẹ́ kí ah, ṣé àwọn sọ láti ṣe ìwúlò níbi àwọn ìmáàmù ṣe ń gbé gbà fáwọn èèyàn ìrẹ́ ló ti jẹ́ pé tàkọ̀kọ́rú kọ́bùlà ń túnṣe wọ́ọ̀dù ẹ sì wá rọ̀ fún túnṣe yín lọ́gàá o by the time jẹ́ máa fi lè sí ọlọ́gàá tó ń wí láwà ní fún ẹ̀ o ò ní gbà fún otu má o ò sì ní gbà láti tu ní ọ̀rùn fúnra rẹ̀ o ò ní gbà fún otu gbé àtúnfẹ́ ọjà ìmáàmù àdúgbò yìí kò nígbà kan kí wọ́n yọ lórí àdúgbò jẹ́ pé wọ́n ti jẹ́ lè máàmù ògùn wọn mọ̀ wá ká ẹnikẹ́ni tó bá lòun ní í ṣe àwọn oṣù lẹ́yìn ẹ̀ tó bá di paamu òun oṣù ní fẹ́ tu fúnra rẹ̀ fẹ́ máa tuntun fúnra rẹ̀ náà náà kọlọ̀ wá mà báyìí kò ní fẹ́ tu fúnra rẹ̀ pé ah, wọ́n kà wọ́n kà bíbí jẹ limamu ní kòtù kọjá náà kankan ẹ̀dẹ̀ lọ wá mẹ́darí yọmọ wá mẹ́ yọmọ àti yọmọ wá mẹ́ yọmọ àti èmi lò ó ní ẹni tí wọ́n títún lọ wá mọ́ à wọn lọ jàmọ́ àti owó àti báyìí bàbá àti ẹ̀ jẹ́ torí ẹ̀ tó bá mọ̀ wọn ara rẹ̀ yóò tún máa ṣe kí ni. tó tuma wá màá sí. torí ẹ ẹ dákun tó máa fi ẹsẹ̀ pò kan tó máa rí o ò lẹ́tọ̀ọ́ má gbà má gbà pàápàá jùlọ sẹ́ni tó lè ṣe ju ọ̀rọ̀ tí bá ń bẹ tọ́ka sí pé gbé nítorí ẹ dákun tó bá níta wa nìkan àwọn nìkan tá a mọ̀ bá là láàrin là wà láàrin mọ̀ bá là kọ́ bó wa ń dábàá tún lu ẹsẹ táwọn míì máa ti wá pé gbogbo jẹmọ yìí báyìí wọn wọn tó jẹ kíkọ láti wọn jẹ sọ láti lọ́dọ̀ lọ gbogbo wa wá fún jọ pé nìyí ẹnìkan mú lẹ́wájú ẹnìkan mú ọkẹlẹ bá mi wa jọ gbé nàìjíríà ní ọba wa jọ pé hàn ọ̀nà torí ẹ̀rọ ti dẹ́gbẹ́ gbà tó ká nǹkan náà ò tẹ̀wọ́n kọ́kọ́lọ́kọ́ láti rí wọn bò fún tó tu fúnra wọn because àtìrí èèyàn tún bí ká ṣe àmì àmì wọn tún sọlá kẹsì wọn wọn gbogbo àmì tí ì bá ti pín pé amina àbí ami kékeré òkú oh, yé wa ọmọ ti yà abe so àtìrì rẹ wá wà bíbò wà bẹ́ wájú wà after all sani olóso ìmáàmù nù wa ilé ìrìn àwọn èèyàn gbọ́ lẹ́nu rẹ gbókùdù sì ti ṣẹlẹ̀ pé ẹ̀rẹ̀ káwọn nílé máàmù pàmẹ́nẹ̀ tó wáyé ọkọ́mẹ́ǹtì ń ní pé after all. kánò gbèsè lè má ń já fi lọ wọn so wọn bá fi lọ lọ bá a ah, kéde bíi ti bá a ah, a rí kẹ́yìn náà rẹ sọ̀tún rí kẹ́yìn náà rẹ sọ̀tún so lọ́wọ́ bọ́ wá rẹ́rẹ́ mangalú sọ̀ká sì rí tú àbí òkú kọ̀dà bí ámì ti sọ tẹ́lẹ̀ òkú bá rẹ̀ gbogbo olú àwọn ọ̀sẹ̀ tó lè kú báyìí kí wọ́n sọ́ra rẹ̀ kí sọ́ra rẹ̀ pẹ́pẹ́ ò lè ṣe má ṣe gàràjé bíkọ́ ìgbà tó ń kọ́ bẹ́ẹ̀ kìí ṣe pé torí pé wọ́n ń bọ́ ọ̀dù o àwọn èèyàn tí o ṣe ìmáàmù fún wọ́n expect pé kọ́ jẹ́ ẹni tó dáa jù láàrin àwọn gbogbo mọ́sálásí tẹ́ bá ti kírun bẹ́ẹ̀ sì máa wò ó nu pé ah àárẹ̀ kọ̀ọ̀kan lẹ́nu ìmáàmù tó lọ́ba di pé ọwọ́ àpò ẹni tẹ́yìn gan lè dájú kò máa kọ́ lẹ́kọ̀ọ́ nǹkan dàrú sọ ẹ̀rí kíkẹ́ bá ti kírun bọ́lá ẹ̀rọ mi lè pò sí bọ́lá sálámà kan pé mọ́ṣùkẹ́ tó irú eléyìí fàtàrà náà ló ti jẹ́ pé tẹ́wọ́n ní wá sí wá sí wọ́n máa bíra rẹ léèrè pé tó lè ṣe tó lè ṣe ẹ fílẹ̀ fẹ́ lómi ìpínlẹ̀ fẹ́ lómi ó lè kọjú mọ́ bísíǹnẹ̀sì rẹ̀ bíkọ́sì wo ò lè kọ́kọ́ ò lè kẹ́kọ̀ọ́ má kọ́ bá tẹ̀ fẹ́ kọ́ fẹ́ lé mú kọjúmọ́ bísínẹ́sì rẹ ẹ after all wọ́n jẹ lè máàmù lé wa ní kí ni tó yè tó yè sẹ́wọ̀n pé tó bá pé lẹ̀kẹ́ ni kò sọ́wọ́ tá fi lẹ̀kẹ́ sí tí ò dùn sáwọn lẹ́lẹ́ wọ́n kàn fi rọ́bà sínú nípa tó wọ́n á ti rọ́bà láìpẹ́ wọ́n kàn fi bọ́ ọ̀rọ̀ wọn tó yọ ọjà àbí òṣìṣẹ́ kò ní í já àmì lè yí ìmọ̀ ni ìmọ̀ ni tó kò sí mà bóòlù tó wá fẹ́ ṣe báwo ló fẹ́ ṣe tó wá ní ẹ ah, tí màmá ti kọjá lálàyé dálì mu ṣé gbogbo bàtà wá ti kọjá lálàyé kí ni jẹ́ lálàyé gan ṣé ìgbọ́ tí làkàn ní ti jẹ́ lálàyé bọ́lá tèmi wọn fi sọ eré mi lára náà onídìdá yóò tara rẹ̀ lórí wọn. ọ̀sẹ̀ lọ wá mà ọ̀sán ara rẹ̀ ṣé gbogbo ẹ̀sẹ̀ àti agbé láàbí torí náà ló lù mọ́ ẹ̀ ẹlòmíì láàánú rẹ̀ oṣù ká torí gbàtà ni ka kò rí kà kí wọ́n á ló gbé tó ẹgbẹ́ rù ee wọ́n wà àkànní àtàláàrú àtẹ̀ntọ́ lẹ́rù gbogbo wọn máa wí láàánú lẹ́nìkan kọ́ nu wọn oṣù tó bẹ́ẹ̀ náà ni ìgbà tí ó láàrin nítorí wọn á ní wọn sọ̀rọ̀ kò sí nǹkan kan mẹ́ mẹ́ta àrà ara sì oṣù káàdì mo gbọ́ yé wàhálà hùwà pátánà rẹ jẹ torí òórùn tí ó ràn ní ìsìn tẹ́lẹ̀ kì í ràn ọjà bó ti ṣe jẹ́ mẹ́rin. tọ́ àdìsí mi tún wá wá láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu. أن النبي صلى الله عليه وآله وسلم قال أوتروا قبل أن تصبحوا أما كي وتر يوكا توجي أما تلي أمي ما يلو ولا كي وتر إلي أمانا لالت ẹni tí máa ń mójútó àwọn mùsùlùmí lòdòdó àní ìsìn ọlọjọ tó mọ̀ ń parọ́ fúnra mi dojúmọ́ àtúbà àti máa títí máa tó ètò kíwítì sẹ́mi olùgbé bá ń fọ́nà ìrègbè bá ń fọ́nà. ẹ ti di pélé mọ kálífàjárì ó tó yọ àkókò ni àmọ́ bá ti yọ kò sí wítìrì máa ń bẹ̀ wọ̀ àkókò wítìrì ti lọ ó lè sá padà ṣùgbọ́n kò ní jẹ́ wítìrì má wàá tó fi kan kún nọ́mbà torí ẹ ẹ wo àkókò tí ń òru ti ṣe pọ̀ tó ẹ wáá wo bá ṣe fọ́ọ̀nù ti ṣe máa ń jẹ àwọn èèyàn wàlá ẹlòmíì ti ya adú lórí ibùsùn kò sí ní dìde ṣùgbọ́n àwọn mùsùlùmí àti sùnà tó kí dáa bá ti lè sùn báyìí ẹ̀ṣẹ̀kọ́ ni máa ń kàyàn léèkà mẹ́ta ni yóò máa sọ fún yàn pé àsùn fanfan tẹ̀ fan kéṣe bí yóò fi sọ Yorùbá nù àmọ́ yóò sọ tó túnà sí pé dáàtì máa sún lọ pátákátá torí ẹ̀ ló fi jẹ́ pé tọ́ ọba jí tọ́ ọba ti lè sèrántí ọlọ́mbáyé ìkàkọ́ jà sèso bá ti dín lọ́wọ́ lọ́wọ́ alhamdulilayi lẹ́dí àyáni bàdàna àmàdẹ́ni wà ilé ìdúró tó bá sọ bá àwọn ìkàkì àkàkì gánà rẹ̀. lórí kó o ti rẹ abájọ tára máa wọ ojoojúmọ́ kí ló lọ láti wọlé. ẹlẹ́ẹ̀kejì tó bá ti dìde tọ́ lọ sàlọ́ àlá ẹlẹ́ẹ̀kejì náà bàjẹ́. àṣetán ni o ti máa rí ìbànújẹ́ mẹ́rin pé ilé ìsìnkẹ́ bọ́ ọ̀ ń bọ́ lọ. ẹlẹ́ẹ̀kẹta tó bá ti dìde kírun báyìí ẹlẹ́kẹta tún bàjẹ́ lórí tára rẹ̀ dá kankan àmọ́ ojú ọ̀sẹ̀ rántí ọlọ́ òòtàlù alákan òyìnbílà kan ọ̀wá bọ̀sọ̀rọ̀ ní ọ̀dàpọ̀ fún mi ó fi ẹ̀sìn rẹ̀ méjì yẹ kò sẹ́ ní rí ọ̀sùn abẹ́ kíkà mẹ́lẹ̀ ṣètò àná lọ́wọ́ àmọ́ tí wọ́n bá fẹ́ bọ́kù lọ́wọ́ rẹ̀ kò sí nǹkan kan ju pé kò sí ọ̀nà tí ọlọ́run lọ torí pé àṣetán ọ̀flàn ìgbà tí wọ́n máa ń ṣe ìrántí ọlọ́yin máa tú lẹ̀ ní àbẹ́ èèyàn ọ̀gbọ́ pé tí wọ́n máa ń pè wọn àṣetán ni máa ń sá ni àwọn ajá àdúgbò yẹn ní ọ̀sọ̀ fún ẹ̀ bẹ́ẹ̀ yóò fi kéèsì tí wọ́n ti ń pè wọn àwọn ajá ọmọ ooo ẹ̀ ṣetán ni tú lẹ̀ ní wàhálà ojoojúmọ́ làwọn àrí tí wọ́n ti ń pè wọn báyìí gbọ́ táwọn ajá ti dààmú ti bá wọn believe it or not gbogbo ariwo ti sọ̀rọ̀ Allahu akbar òdodo lọ́rọ̀ ànábì tẹ́lẹ̀ ẹ bá nàbì sọ fún kíkẹ́ bá gbọ́tà jágbó kẹ́ẹ̀ta kẹ́ẹ̀ta di ọlọ́ torí kórí kí lórí ṣètọ́n ìwà ti kórí ní ìsìn ṣètọ́n ni túlẹ̀ ajáwa ni tọ́ bàbá ọ̀daràn yìí ń bọ̀ o ẹ̀ẹ́n so ìtumọ̀ gbígbó tájà sẹ́lájú àpèrún tẹ́ ń tún padà wá yọ ọmọ wọ́nà tẹ́ fi ní sálù àlákẹ́ ẹ̀yẹ́dú ẹ̀ làwọn míì fi máa gan lé àlù àlá títí tẹ́ fi tẹ́ fi parí sọ̀lá àá ah, ah, babaláwo náà títí ti pẹ́ àlù àlá ń já ni mo ń tó ń já ẹ̀rì kì í ṣe pọ̀ ṣe pọ̀ tọ́ba ti fọ́n ti kọ́ ọmọ yìí pálọ̀ la rẹ̀ ọ̀yà yọ̀yà yọ̀yà yọ̀yà kó tó parí báyìí wọ́n ti parí kọ́ ọmọ sọ̀kò tí parí àlọ́ la ṣètọ́nù tó ti dé ọgbẹ́ ah àti ìdí ẹ̀bọ sí. <laughs> ṣètọ́nù tó da padà síbi tó ti bẹ̀rẹ̀. tó gbogbo eléyà fi hàn yín pé àṣepọ́n ni ẹ̀kọ́ kẹ́kẹ́ sórí rẹ̀. torí ẹ̀ lọ́fà ló fi jẹ́ pé ńgbà tó bá jí yóò máa sọ fún ọ gbogbo tó ti gbàgbé gbogbo rẹkọd gbogbo fáìl èyí tó mi ti gbé lọ èyí tí kìíní kan gbogbo ẹ lọ́mọ arántí nìsín tó o bá fẹ́ rántí kankan tó o ti gbàgbé látọ̀dún mẹ́wàá láti ṣe Allahu Akbar kó o sì pinnu lọ́kàn rẹ pé èmi ò ní ro nǹkan mi àfi Allah tó burú bá ti Allahu Akbar lọ́wọ́ àti a ebi fáìlì yẹlò ni àti yẹlò ni fáìlì yẹn lọ́ba máa wọ́nà láti tètè ọ́ọ̀ṣì sọ́láàdì ẹnu ẹnu sí àṣẹ fún àná tẹ́lẹ̀ ń sẹ́kù tó wọ́n bá jí tó bá sì rántí ọlọ́run àṣepá àwọn ọ̀tà fún ọ náà tóró ń kórìíra fún ọmọ sì rántí ọlọ́run ó kórìíra rẹ̀ tó bá ké bẹ́ẹ̀ náà náà adé pé ìmùlẹ̀ àṣepá ọ̀nì ni ọ̀run sẹ́yìn òfin bẹ́ẹ̀ náà ètò máa ń kí àkùrá ni tí wọ́n mọ bí tí wọ́n mọ bára jẹ́ tí wọ́n mọ dàbẹ́ ntàlìjànú kó sí la tí wọ́n máa ń kí àkùrá ni sílá ntàlìjànú ọjáde ẹni tí wọ́n mọ nílá náà lẹ́ lómi ntàlìjànú tó wọlé sí ní ti ń palẹ̀ má fún sábà kí àkùrá ni wọ́n máa bí ni àmọ́ sábà gbé fújì sí yọ kọ́kọ́ máa lu pẹ̀sẹ̀ kó iṣẹ́ iṣẹ́ ọba rí kò pé àwọn ọ̀ma àwọn ọ̀ma kò tuntun tá a fẹ́ wọn sí àwọn ọ̀daràn lásán so gbogbo àwọn ọmọ tí ń kọrin àwọn ọ̀daràn ni ẹ o àwọn tí ó jọ pọ̀lọpọ̀ wọ nánu o ẹ̀dínmó o gbogbo àwọn eléyìí tí wọ́n ti ta ẹni títí ẹ bá sì ti ta bí ó sì ọmọ wa àwọn àwọn àwọn represent àṣepọ̀ àná ẹnìkan ò sí tí àwọn orin yẹn tí ó wọ̀ lẹ́wù tí ó fẹ́ gba àkùrán kò sí wàhálà nítorí pé wọn ìka àkùrán nìkan máa jó àmọ́ tó bá ti ń fújì ẹ ti ọmọ ìjó tí ọmọ ní ẹ ẹ ìyẹn ni pé ó jìyà ẹ eh, ó jìyà ìyẹn ni pé ó ń tún sa ìyá fúnra rẹ̀ ètò pé ẹ eh, orin yìí dùn ó jìyà wọ́n sọ fúnra rẹ̀ tó dẹ́kọ̀ọ́. ẹni pété lóun tó bá ti ń kọ́ ni orí yóò ti fò lọ náà sọ pé nínú àkókò tó rọrùn fún àṣepọ̀n láti wọ ara ẹni tó fẹ́ wọ̀ àlùjáde kọ́ wa náà nígbà tí máa ń jó torípa àti ìgbà yẹn ó ti fúyẹ́ jù ó ti fúyẹ́ jù ó ti jìnnà sí tọ́lọ́mù torí jẹ́ eléyìí báyìí ló ti jẹ́ pé ẹni tí ọba kọ́ra rẹ̀ lákùránì máa gbọ́ àṣepọ̀n ni ó jìnnà sí ẹni tó bá kọ́ra rẹ̀ lákùránì máa gé àṣepọ̀n ni ó jìnnà sí tó bá ti tẹ̀lé ti ọlọ́run kò ti já kàdà alùwàlà ìmálẹ̀ bẹ́ẹ̀ ìgbà náà sọlá àdúrà sọ pé wọ́n fi wà dídẹ wúrọ̀ muhajjali lẹ́ni tí iwájú rẹ̀ tí wọ́n mọ́lẹ̀ táwọn oríkèé alùwàlà rẹ̀ tí wọ́n mọ́lẹ̀ ń jọ gbẹ̀dẹ̀ àkèyàmù min athari lwudu min athari lwudu orí pa alùwàlà ní òjì kí ara wọn mọ́lẹ̀ bá wọn orí kó síra tí wọ́n ti alùwàlà ọkà

falaji madina kò sí sòṣùgbọ́n aláàjì kudus wà àbí o torí kìí sàlájì ní ló fi nídìí kudus òròpó yé ẹ abẹ́sọ̀jà aláàjì tó nídìí nkíá àdírẹ́sì tó nídìí àrígbé ẹ ẹ wọ́n pàṣẹ lẹ́tà yìí o nkíá lágbára kékeré ni aláàjì kudus nù tòrò yìí sàlájì nígbà tó wá dé Jerusalem wọ́n á ní wọ́n lọ sí mọ́ṣáláṣí kan wípé ilé ìjọsìn kan àwọn ọmọ ní mẹsẹ kí mẹsẹ dé akọsọ àwọn ní ilé ìjọsìn ńlá kan tòun àwọn àwọn adébẹ àwọn tí wọn gbọ́ pé um, báwọn fẹ́ wo ojú àwọn ènìyàn yìí sẹwọn fún wọn ti gbà máwọn mùsùlùmí lọ wọn ti gbà lú yẹn máwọn mùsùlùmí lọ àwọn Yahudi àwọn ọ̀daràn yẹn àwọn Israẹli àwọn ọ̀daràn yẹn wọn ti gbà lú mọlù lọ́wọ́ so nínú táwọn náà ti ń gbowó lórí nígbà tí òkúkú táàdì ní bíbélì àbáwá mẹ́rin. kódà kò fi múra bẹ́ẹ̀ pẹ̀lú. mo rò pé yé tó àmọ́bọ̀ wa ní ìjọba nàìjíríà wípé náwó làwọn latara lórí ràn wọ́n lọ́wọ́ ma hajj àwọn náà abe máa àrẹ́jì bísí. nọ ma àwọn náà máa àrẹ́jì bísí lọ sí jérú láti bẹ̀ àwọn lọ si si na sahara wọn á kó wọn lọ sí mẹsìlẹ Aqsa ibi tọ́lọ̀ máa nàbí ìrìn àjò òru lọ láti mẹsìlẹ́sì Kaaba lọ sí mẹsìlẹ Aqsa tọ wọn àwọn adébẹ̀ yẹn àwọn lágbáwá àwọn náà ní ti mójútó mẹsìlẹ́sì so àwọn àkókò àkókò lágbára láti pé wọbẹ̀ má wọbẹ̀ àmọ́ àtàlágbára láti sọ pé báyìí lẹ́sẹ̀ kẹ́ẹ̀tù wọbẹ̀ <laughs> tó ò sí fa ọwọ́ àlọ́ ṣe tutù láti lọ. sọ́wọ́n gbé ah, àwọn òṣàbọ̀ aláàrí ah, ẹ̀rọ̀tì ẹ̀rọ̀tì máa ń ṣẹṣẹ ọ̀yà bọ̀wọ̀ ọ̀yà ọ̀yọ̀ ọ̀rọ̀ ṣé àlùwàlá lè wúlò bẹ́ẹ̀ ni tó gbé gbẹ́ẹ̀dì kò lè wúlò tọba adé àná nígbà tá a dán aṣerú kankan tẹ̀ máa ṣe wọ́n fẹ́ jọ́rú ìtẹ̀ máa ṣe àlùwàlá yẹn ti pé ru àlùwàlá lálùwàlá ń bẹ̀ẹ́ wọn á sálọ aláṣẹ wọn tó á kó wọn ní mọ́tíláṣí pé ẹ̀yà yẹn náà ti lára ká méjì kí ló kọ́ rẹ̀ síbẹ̀ yìí mà tahiyyatul masjid ẹni tí o fẹ́ bọ́lọ̀ rí yọ wá do garando ó tún wá forí kalẹ̀ wọn ni wọn ya kọ́tò òun tọ́ nígbà tí wọn á délé fẹ́ràn pé ìròyìn mọ́kà náà sì ní adé ẹdẹ́rú bó o bá jẹ ṣe ń rí pé ọjọ́ bá ẹ dínkù ọ̀rọ̀ ìgbà àbá ọ̀rọ̀ ìgbà àbọ̀ lọ́wọ́ ni àmọ́ kò dé sí báyìí kò dé sí báyìí ó tilẹ̀ jẹ́ pé òróró àtàtà dábì dín gbogbo ẹ̀ wà nù ẹ̀ so torí ìròyìn rọ́tò mú alẹ́ ọ̀kan wá ní ah, ilé àwọn kẹtẹ́ ìmọ̀ sí làwọn sí náà tí ìbá ti kó wọn mọ́ bá àpọ̀jọ wọn ò bá la wọn.

amúnáfíkì àdínì tí wọn kọ àwọn kan lè fi agbárí àwọn lè fi wà lẹ́nà èèyàn tí èkí òun tó kú tí wọn á ń ṣàdúrà fún lẹ́yìn ikú rẹ̀ pé ó wúlò kò lè wúlò àwọn tí ń ṣe ṣàdúrà fún náà tí wọn bá mọ̀ kékeré sin lọ àwọn ọmọ ọ̀daràn ni wọn torí bó lẹ ti lè máa ṣàdúrà fún mùsùlùmí bó lẹ ti lè máa ṣàdúrà fún káàkiri torí ìdí eléyìí báyìí ẹ máa kí wítìrì kẹtó jù. ẹ má tẹ̀ra ẹ jẹ mùsùlùmí là wà àmọ́ ní láàrin yín àtọ́lọ̀ ọlọ́run ó sì bí yín léèrè tó bá dijọ́ gbẹ̀ndà òkè yàn ọ̀bẹ nínú wa ẹni tó ti kékeré sí wétìrì rárá rárá rárá náfìlà gan ò fáìlì ẹ̀ náfìlà ò fáìlì kí ló fẹ́ fi ní mú ní mú kọ́ ọ̀ràn yẹn ni kí mùsùlùmí mójútó ẹ̀sìn rẹ̀ nínú tó sì dáa tó ká mójútó nínú àwọn nàwáfíl onísọ̀látul wítìr pàápàá jùlọ sábàlì máa jí ní ìdámẹ́ta àtìgbẹ̀yìn nínú òru nígbà tó lọ́wọ́ bẹ lẹ́dàá wa tí wọ́n ń sọ̀kalẹ̀ wá sí sọ́màlẹ́ ayé pé dalẹ́ni tó fẹ́ pè mí kí n dá lóhùn talẹ́ni tó fẹ́ tọrọ kankan lọ́dọ̀ mi kí n fún un talẹ́ni tí ó sì fẹ́ tọrọ àforíjì kí n foríjì àsìkò yẹn oníkàlùkù wa máa sùn ẹjẹ àmà jí kọlà kó sago márùn ló jí sago márùn kọjá kọta sálùfájà rí ọyọ tó bá lè kí wítìrì rẹ orin ńlá mẹ́mẹ́ tó bá lè mójútó léyìí lákòókò tá a wà ń bẹ̀ yìí kó tó di pásítọ̀ ó tún yí padà tó bá lè ń ṣe lójoojúmọ́ kọfí kọfá irun kẹfì tó ń rọ ọ̀ràn lọ. lẹ́yìn rẹ̀ adé ti kẹ́tù wá wá aláìsọ̀lá ìṣẹ̀lẹ̀. wani ní àdìsí Abu Sa'id náà ni wọ́n ní máa ń ná màá ní wẹ́tẹ̀ tó wọn bá gbé lọ tó mu má sọlá tó wẹ́tẹ̀ àwọn ẹ̀sẹ̀ yọ̀wò àbọ̀gbàgbé rẹ̀ ó rò osbaha tukì kò tí ì kì ìdá ya kí sọlá tó nígbà tó bá jí àbí nígbà tó bá ìdájọ́ yìí ó ìdájọ́ sálẹ̀ tí wọ́n mú wa fẹ́ni tó bá gbàgbé láti kí sọ̀rọ̀ láti mọ́ kúrò wọ̀ àbọ̀bá àbọ̀bá sùn kò fi kì í pé tó bá ti jí o kò kì í tó bá ti jí kò kì í tó bá ti rántí kò kì eléyìí fi hàn pé kò ní dúró kò ní dúró dìgbà tó òun bá tó yọ kò ní dúró dìgbà tó òun bá tó yọ àwọn tẹ́lẹ̀ náà tó òun fi yọ àbẹ́ fi yọ ó kí ṣé dandan ni kó òun ti yọ nígbà tó jí sí kìí ṣe dandan ṣe dandan ẹnìkan já kókó rẹ tó bá ti lákòókò rẹ wọn ní sọ fún ọgbà gbé tẹ́lẹ̀ rẹ so ṣùgbọ́n lẹ́yìn tọ́ka sí pé tí wọ́n bá gbàgbé láti kì í tó wá ní pígbà tó rántí sí àlùfáàjà rẹ ti yọ àdéhìí tọ́ka sí pé tó bá kó ohun ló mú ọmọ kí o lè kí n gbà rẹ tó di pé àsìkò àsùbà ti tó lókùngbà tí wọn bá ti gbé o. torí sọláàtì mọ̀kúrò gbàtọ́ bá gbàgbé láti kí gbogbo gbàtọ́ bá rántí lókè ó lọ gbogbo gbàtọ́ bá jí lókè bẹ́ẹ̀ ni ìdájọ́ tán fún sọláàtì lótìrì bi eléyìí àfi hàn wá pé sọláàtì lótìrì kọ́ ó púpọ̀ ó ní agbára púpọ̀ ọlọ́run bá alágbọ̀yé nínú ẹ̀sìn wa kọ́ran wa lọ lórí àti máa fi ń sí wa o sì ń tà fẹ́ni tó wù yí àtẹni tó gbọ́ ọmọọ̀sẹ̀ níbà rẹ̀ ju àbúrò fún wa subhanahu wa ta'ala muhammed ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Allah